ومثله من حديث رفاعة بن رافع عند أحمد وابن حبان حتى تطمئن قائما ولأحمد فأقم صلبك حتى ترجع العظام وللنساء وأبي داود من حديث رفاعة بن رافع إنها لا تتم صلاة أحدكم حتى يصدغ الوضوء كما حتى يسبغ الوضوء كما أمره الله تعالى ثم يكبر الله تعالى ويحمده ويثني عليه وفيها إن كان معك قرآن تقرأ وإلا فاحمد الله وكبره وهلله ولأبي داود ثم اقرأ بأم الكتاب وبما شاء الله ولابن حبان ثم بما شئت alhamdulilayi adéṣe náà ni adéṣe ti ọgọ́rùn méjì ó lé àádọ́ta ó sì wáyé nínú báàbù tuntun báàbù yẹn ni báàbù ṣèkẹtù sọlẹ báàbù tó ní ti pẹ̀lú ìròyìn láti fi máa kírun lẹsẹkì kíkà ń bùkátà láti máa báwo láti ṣe máa kírun nítorí pé ọlọ́run bá wa ẹlẹ́dàá wa níṣẹ́ ló pa wá láti pé ká máa kírun nítorí àtìlẹ́bà máa fi ṣe ìrántí ọlọ́run ìrántí ọlọ́run bá ti fi pa wá láti pé ká máa kí kálíbà máa fi ṣe ìrántí òwúrọ̀ bí sọ wá náà ọ̀rọ̀ á ní pé wà á pè mí sọ̀lẹ́ tẹ́lẹ̀ rékìrì máa gbé ìrun dúró láti ṣe ìrántí ẹ̀mí ọlọ́run ìrun yìí báyìí á rí i pé àkọ́kọ́ ọgbà tó lọ́wọ́ bá kọ́ sí lọ́rùn yẹn lórí ànábì Muhammad sallallahu alaihi wa sallam àyè ń bẹ lórí àtijọ́ yìí pé ìran àkọ́kọ́ dáná bíi gbà tí ọba kọ́ kí kọjá sọ̀dá tó sọ̀kì torí pé ọlọ́run bá mú ìrìn àjò òru lọ sí Baitul Maqdis láti bẹ̀ ọlọ́run ti gbé lọ sí sámà ànábì sọ̀kalẹ̀ wá sáyé síwájú kó tó di pé lẹ́ẹ̀ma. àyè ń bẹ fún Ànábì sallallahu alaihi wasallam láti kírun àsùbá lọ́jọ́ yìí ṣùgbọ́n wọn ò kírun àsùbá kàkà bẹ́ẹ̀ níṣẹ́ lọ́lọ́wọ́n bá rán màláìkà Jibril alayhi salam láti wá sàlàyé báwo l'Ànábì sallallahu alaihi wasallam ti ti máa kírun fún eléyìí fi hàn wá wípé al-ilmu biha. العلم بكيفية أدائها من الأهمية بمكان كان لما نقابا ولا تتما كيون في قطع تيرك ìdí sì ní tó jẹ́ ká nàbí wa gan sallallahu alaihi wa sallam wọ́n pọ̀ àwọn sàábé nípa bá ti máa kírun ní kíkọ́ tí ò sálàyé lẹ́yìn lọ́pàá ló fi jẹ́ pé ń dọ́ tó dúró lórí mímbà tí ń kírun ó ló ṣe é ṣe kẹ́ ẹ sọ pé mo sẹ̀ kẹta sí mi kì í ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ àwọn sàbẹ̀ níbẹ̀ torí pé wọn àrí kíkà nàbì sallallahu alaihi wasallam kọ́ máa kírun lórí mímbà rẹ̀ á dúró yóò rò kó gbogbo ẹ̀ lórí mímbà tí wọ́n á débi sànà ìṣòwò àti ìṣòwò àti fẹ́ torí kalẹ̀ wọ́n á rí bá àtúwà ti forí kalẹ̀ nílẹ̀ lẹ̀ wọ́n náà ń bẹ́ẹ̀ ni nítorí káwọn lè bá kọ́ báwo lẹ́sìn kama ra'aytumuni usalli. a sì rí pípé púpọ̀ nínú àwọn sàábé lẹ́yìn tí wọ́n ti rí báyìí ní sẹ́ńtíọ̀n wọ́n rí àlàyé ní sẹ́ńtíọ̀n ní kíkì ní kíkì fi hàn ní báwo láti ṣe máa kì í àwọn náà wọ́n á ròyìn fún wa báwo ni wọ́n ànábì sọ̀rọ̀ wá àti sẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ láti máa rí nínú àwọn àdéhùn ọ̀tọ̀ọ̀tọ̀. جاء حديث رفاع بن رافع حتى حديث أبي هريرة حديث أبي حميد الساعدي حديث أنس بن مالك بطن حديث أبو هريرة نبومي gbogbo àwọn àdìsí yẹn wọn ń ṣàlàyé fún ayé kéèké báwo ni àmì sọlá àti ọ̀nà àti ẹ̀kí wọn ìgbà tí àlàyé ìwà àmà títí wọn wà dàbí ẹni pé àwọn àgbọn ti nígbà tó ń kírun ó túmọ̀ sí kó òfin ìlàgbọ̀yé ẹ̀sìn dáadáa ni wọ́n ti tó bá dúró ọmọ ara ti bó wọn sọ fún àlọ́ ìmọ̀ dúró tó bá rò kú ọ ọmọ ara ti bó wọn sọ fún àlọ́ ìmọ̀ rò kú ọ tó bá tún náà rò lẹ́yìn rò kú ọ ọmọ ara ti bó wọn sọ fún àlọ́ ìmọ̀ náà rò tó bá tún forí kalẹ̀ wọn ara ti bó wọn sọ fún àlọ́ ìmọ̀ tapá nígbà tó wọn forí kalẹ̀ fún máa fi gáàpù sílẹ̀ tí wọn ti tẹ́ papọ̀ papọ̀ mọ́ tán wọn máa rántí rẹ̀ wá eléyìí ní túmọ̀ sí pé alihamudulilayi wọn sábà ní lára tó bọ̀ yìí. àdìsí tó wà wà wá ju wà yìí báyìí wọ́n ń pè ní hadithu almusi ìsọ̀dàdàwò hadithu almusi ìsọ̀dàdàwò almusi yẹn ismu fáàrin ismu fáàrin lédè lábáwá kó máa ń ṣiṣẹ́ alfẹ́rẹ́. تمام سير وفاعل كده عم بقاعد نفسه المفعول به سوري حديث المسيء صلاة صلاة هو إيه؟ كما لكن إيه؟ مفعول به منصوب المسيء صلاته صلاته أنا ثاني تقول قارن خلاد ابن رافع خلاد ابن رافع رضي الله عنه هو المسلسي ما تدين المسلسي وكي مرتع مجي نافلة ما تدين نافلة إذا قلت تحية المسجد نيبا مثلا دي كتاب الكسوات لكي إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين أتقدموا ما فعل كيف أمامه أنت كان عندهم ذلك النبي صلى الله عليه وسلم تفسر هذه ما حصولش بكسي وان ètò pé ẹ wọn náà ti sàn pé sẹ́yìn bá wọn láti sẹ́yìn ọmọ ìjọ bóòlù ṣe wà lábẹ ọsọ yorùbá tòtò bá a sórí àti tó fẹ́ sọ yẹn yóò ní òun létí ẹni tó ń gbọ́ yóò sì súnmọ́ káwọn náà gbọ́ fún gbàlẹ kan náà unlike tó máa ń gbé wá ní tìmọ̀ wọn lè kẹ́ bóyá tó ní tọ́gbọ́n bóyá tó ní tọ́sọ̀. إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين arákùnrin kí rákà méjì ànábì sallallahu alaihi wasallam wọn wò nígbà tó kírun tán ọkàlámà ọwọ abá ànábì sallallahu alaihi wasallam ẹsẹ lẹnà rẹ ọkàlámà النبي صلى الله عليه وسلم النبي ارجع تصلي فإنك لم تصلي لكن طرقك لكن طرقك ẹ̀kọ́ pọ̀ nínú àdìsí yẹn gán nínú rẹ̀ ní pé tó bá wọn mọ́sálásí méjì kú láti kíra ká méjì nínú rẹ̀ ní kíkà wọn yẹn máa ń bẹ nínú mọ́sálásí nígbà tó wọnú mọ́sálásí kíkí wọn kọ́lọ́ ẹ̀kọ́ kọ́kọ́ síbi kọ́kọ́ kí mọ́sálásí nínú rẹ̀ tó ní wípé tí ẹni tó wá kí wa tó bá ti ṣe àṣìṣe kan ṣáájú kó wá kó tó wá kí wa á gbọ́dọ̀ ti torí àṣìṣe tó ṣe ká má dá ọ̀sálámà. ó kí ọ̀run kìkú jù ó wá sálámà sọ́nà ìṣòro àti màá dáhùn. lẹ́yìn tí wọ́n dáhùn sálámà rẹ̀ sẹ́ni wá sọ fún pé ẹ̀rù ṣe lé ẹ̀yìn mẹ́tẹ̀lẹ́ kini kí ni tẹ́tà ní sọlọ́lá àdìsílẹ̀ wa jẹ́ fún wa ọ̀nàní ọ̀nàní ọ̀nàní àdá olùfẹ́lẹ́ ti rọ́pẹ̀ ó wá jẹ́ ti ọlọ́run ọba rẹ̀ ni nítorí pé kẹ́kẹ́ ilé kẹlẹ́ tó sọ ní kó o tí ì kírun èyí ti dáhà bí sọ ní pé kó o dúró kó o kó o forí kalẹ̀ wà ilá sọ̀kọ́rọ́ kọ́ọ̀mù wà rọ́kà wà dẹ́dẹ́dẹ́ wà kálẹ̀ wà ìǹkárù wá kẹ́ خلل في العقل ó ti dúró ó ti kábà ó ti tàgbé ó dúró orúkọ ọkùnrin kan ó tún sálámà sábà sọ pé ó dúró ó ti aláwọ̀ pọ̀ ó ti dúró orúkọ ọkùnrin kan dípò kọ́ sálámà táwa sọ pé ń tọ́ tẹ́lẹ̀ ń kọ́ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé nǹkan tẹ́lẹ̀ lọ́pọ̀lọ́ ṣùgbọ́n gbàtà ní bisimilá àtúnṣe náà kó o ti kírun ó túmọ̀ sí wípé o ti ti sọ̀rọ̀ ẹ̀dẹ́nu eléyìí túmọ̀ sí pé tó ń sin yẹn kò kò kò sí ìnítumọ̀ kan ju pé yẹn ń gbára gbóná lọ yẹn ti palẹ̀ mọ́. sọ̀rọ̀ àti sọ́nà ti fi kọ́ wá láti oní sọ̀rọ̀ àtẹ́n ṣẹ̀rẹ̀ ìyẹ̀ sọ̀rọ̀ àti tó bá ṣẹ̀rẹ̀ àmì kìí sọ̀rọ̀ àti tó tako àmì. wọn ti sọ irú àwọn àtìsí tó ṣe látara àrùn rẹ̀ yẹn wọ́n sọ fún wa àbí òye wa wọn ò sọ àtìsí tó ṣe wọn ò sọ fún wa kò tilẹ̀ dé kí àtìsí yẹn kọ̀ ọ̀hún sẹ́ni tó ṣàtìsí eléyìí túmọ̀ sí pé yìí ti dandan ní ká sọ bí sáàtì ṣàtìsí fẹ́ni tó ṣàtìsí bí ká pàkíyèsí rẹ̀ lọ sí di bí ó ti ṣe ṣe nǹkan tá a lè kó ṣe dáadáa. arákùnrin yìí ọgbọ́ ọ̀sàdídé eléyìí túmọ̀ sí ká gidi òwúlò agídí ọmọ ń sọ ẹbẹ ní òfò agídí ọmọ ń sọ ẹbẹ tó ń padànù kọmọ ń sọ ẹbẹ ní òfò kọmọ ń sọ ẹbẹ tó ń padànù oríire ńlá ìmẹ gbogbo ẹni tó sàtìsẹ tó sì rẹ ní pàkíyèsí rẹ tó sì gbọ́ àdánù òfò ó ń bẹ gbogbo ẹni tó sàtìsẹ tó rẹ ní pàkíyèsí rẹ tó sì pàkí kọ́ ipe tó ń ṣe náà lọ́wọ́ sí àwọn olùdílé torí ẹ̀ irú ìtòsí àṣepọ́nì ìjọsìn nìyẹn because àsìkò tí ọkọ̀ láti forí kalẹ̀ fún bàbá ńlá wa anabi adam alayhi salam ṣe o ní kìí ṣe ẹ̀ka náà lọ́nà ti pè kìí ṣe ẹ̀ka náà lọ́nà lè kúrò ní òkè ọlọ́run kan bí léèrè ṣe máa ń mẹ́nà àti àǹtẹ̀sí lẹ́ni máa kọ́lọ̀ tó bí ẹ̀dẹ́ yìí ẹ̀sẹ̀ tọ́tẹ̀ ọ̀tún tẹ̀mínà láàárín kí ló dé tó forí kalẹ̀ fẹ́ni tó yẹ kí owó àwọn méjèèjì mọ̀ fi dà àrùn lọ ọlọ́run pàkíyèsí rẹ̀ sẹ́wọ́n kébé ló fi ẹ kó bá mo gbàgbé nì mo gbàgbé kí wọ́n lọ́wọ́ bá lọ sẹ̀dá rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ìrònú tilẹ̀ lọ́pàá ni mo fi ṣe bẹ́ẹ̀ yẹn láti tọ́ òfin wọn ọ̀rọ̀ wọn àtúwò yẹn sẹ́wọ́n kébé wá ti bá ó ti parí ní kókòrí kalẹ̀ lẹ́ẹ̀kan náà ó ti tanù tontori ẹ̀ sitani kọ kàkà bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí sanálísìsì òfò ọ̀nà ọ̀yọ̀ متاع خلقتني من نار وخلقته من طين ìdí tí mo fi fi dáa dúró ni pé ṣe bá tara náà ló ti bèèrè ṣe bá tara àmà ló ti fi dọ̀ bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ ṣẹ̀dá aná ó dáa ju ìpìlẹ̀ ṣẹ̀dá àmà lọ nítorí pé àdámà aná onígbé òkè lókè ló máa rìn àdámà àmà tóní pé ìsàlẹ̀ nísàlẹ̀ ló máa ń bẹ̀. báwo ni ìtàkà máa rẹ̀ tó dá lórí kókè lókè ló máa ń rè yẹtò àforí balẹ̀ bí ìtòsí padà máa jẹ ẹgbẹ́ ìsàlẹ̀ nísàlẹ̀ ló máa ń bọ́ sí. ìjọba tó wá tẹ̀ló tó ti tẹ̀ló tẹ̀ fúnnu pé ah, ọ̀rọ̀ kúròjùmẹ́nu ha ah, ẹ̀yìn nà kọ̀rọ̀ jù. pọ̀lọ́pọ̀ yé jáde kónú alẹ́ fẹ́ olórí ibú ni wọ̀ ẹni àwọn sọ̀lókò ni ọ̀ torí ẹ̀ ó túmọ̀ sí pé tí ìbá ṣàtìṣe àtìṣe nǹkan fúnra ara rẹ̀ kì í ṣàtìṣe síwájú kó tó di kó ọ̀pá tó ṣe. ثاني ذات كل بني آدم خطاء وخير الخطائين التوابون gbogbo ọmọ anabi adam alayhi salam lálàtì ṣùgbọ́n ẹni tó lóore jù nínú aláṣìṣe làwọn ẹgbẹ́ máa ṣe kíni tí máa ronú sí wàá ó oh, kírun yìí dáa yìí sì ń kàn jà lọ́kùnrin lọ́wọ́ fẹ́ rẹ̀ ẹ̀kọ́ mi kò ní sèkì ó túmọ̀ sí pé gan kó sọ pé gbogbo ti tà sí sẹ́wọ̀n gan agídí mbẹ́mbẹ́ bẹ́ẹ̀ fura ìkọ́ ó kírun yìí ẹ̀ ló mo ti sàtúnṣe ọwọ́ tó fi gbé wa kẹ̀ ẹ̀rú ọ̀pá ẹni tí a ní ó mọ̀ rò ẹrù o ti sẹ́ẹ̀tì bọ́ọ̀mù ẹ̀rú ọ̀mọ̀ ọ̀fà. àlọ́gbà tó bá ní ẹ dàpọ̀ ẹ̀kọ́ mi kò ní ti máa fi ẹ̀kọ́ mi kò ní ti máa fi o pọ́ìntì síbi tí o ti sàtìsẹ́ pé ẹ ti hàn mí sọfẹ́ sọpọ́ màá ń kíjú mi lọ ní. tí mo ti kírun kó tó bí ọ ẹ̀rọ ká wàhálà torí ẹ̀ ẹni tó fẹ́ gbà tó ṣe ọwọ́ tó fi pè ìdáhùn sí àkíyèsí tí wọ́n pè yín lórí àtọ̀ títẹni sí ọ̀fẹ́ gbà tẹ̀sẹ̀ torí ẹ̀ arákùnrin lọ wọn ni kọ́ lọ tún ọ̀nà kí ó sì lọ tún ọ̀nà kí nígbà tó tún ọ̀nà kí àdìrún dáa òfin kálùwà lọ́ọ́ bàjẹ́ o mo rò pé yé wa tó ti kọ́kọ́ kírun alákọ̀ọ́kọ́ kò kí dáa àlọ́ àlájú wà lálàáfíà tí wọ́n fún akókó àlọ́ àlájú ó tún un kí tún á tún tún sálámà sálámà ilé ìtumọ̀ ìdílé tá a bá fi àwọn èèyàn wá lẹ̀ tá a lọ sí ìka tá a tún dé a tún sálámà a sálámà lẹ́ẹ̀ka sí i síbẹ̀ làwọn máa ṣe àwọn ti sèkálẹ̀ kan náà kí ni tó ń tún á ń dá aláàmù àà gbogbo ìgbà tó bá lọ tó bá dé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹni tí inú bá ń bí kọ́ máa da ọkọ̀ gbèsè díjọ́ gbèdà وعليكم السلام ورحمة الله وبركاته جيد أنا قال سلام سلام ينوم بينو سلام باو خلاص بس هو عليكم السلام ودان السلام عليكم ورحمة الله وبركاته أبو توان أنا بسمتع أنا بسمتع ارجع فصلي فإنك لم تصلي ثم أقول لك أوه a ń wo lórí ẹlẹ́kẹta ọkùnrin ní ìwà nẹ́bí sọ́lá àdùsọ́lá èmi ọmọ ń kí dáa ju bó o ti ṣe rí tí mò ń kí lọ fàálẹ̀ mi ẹ wá kọ́ mi bó ní sinmi kí ọ subhanallah ẹ̀kọ́ mẹ́mẹ́ fún gbogbo tíjà gbogbo lẹ́kítọ́rà wípé àsìkò táwọn ń ọmọ lẹ́kọ̀ọ́ tó bá ti kó wù wá kó yé wọn ó tún bẹ́ẹ̀ fún gbogbo olùmọ̀ tí ń kọ́ ẹ̀mọ́ kíláàsì àti ní gbogbo àyè ó àwọn mùhálímù ní gbogbo àti máa kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́jọ́ ọjọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ tẹ́ kàn máa kọ́ ẹ̀kàn máa sọ̀rọ̀ dálẹ̀ ni ẹ̀kàn máa sọ̀rọ̀ dálẹ̀ ni ẹ̀kàn máa sọ̀rọ̀ dálẹ̀ ni because ká máa sọ̀rọ̀ dálẹ̀ ká máa sọ̀rọ̀ dálẹ̀ kì í sábà jẹ́ kó máa tá ń kọ́ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ yé ìdí ni pé púpọ̀ nínú àwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ ní ọ̀gbọ́n kankan ṣùgbọ́n tí gbèrágà ń bájà ìjọra ẹni ló tún bẹ fún wa gbogbo ọjọ́ sàlàyé fún wa nínú class nínú hall ó lè jẹ́ pé ninety percent rẹ̀ ọ̀pọ̀ rí ṣùgbọ́n gbà tó ti jẹ́ kó olùkọ́ kò nímọ̀ nípa methodology tí yẹn lè gbà láti mú ẹ̀kọ́ lọ bọ́ ọmọ tí ọmọ tí ó fi mọ̀ ọ́n kàn sọ̀rọ̀ dálẹ̀ ni ó rí pé tó bá wù ọ ló mú bẹ́ẹ̀ tí o sì wọ wà pàtì. láti inú kíláàsì náà ni ó ti máa sọ sọ́ọ̀rọ̀ rẹ̀ létí pé gbogbo sísọ ni wọ́n máa bá gbogbo sísọ náà even tó bá lè fún mi tá à ń ṣàlàyé ẹgbàdùn mi. Ah, ẹgbàdùn mi báwo kọ̀ọ̀mọ́ bá tó àmọ́ wà tó lùkọ́ bá ní tó ta sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí oníkan báyìí ìwọ àdúgbò kọ́ ṣàlàyé ẹ̀ fún wa. Ní máa wulẹ̀ ẹ̀ńtọ́ alẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ńtọ́ alẹ́gbẹ̀lẹ́ irun ti gbogbo kíláàsì kálukú máa ń à ah, máa ń pa rẹ̀ sẹ́wọ́n pé à ah, máa ń pa rẹ̀ o wọ́n kíláàsì ọ̀pọ̀ ọlọ́wọ́n ní gbogbo gbọ́dábà sọ fáwọn wọ́n tún gbàgbé rẹ̀ láéláé máa torí rẹ̀ káfí hàn ẹni tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ bó ti ṣe ní bùkátà ti ń tá a fẹ́ kọ́ kó tó di bá a kọ́ kó máa ń sánà kí ẹ̀kọ́ yẹn kọ́ náà gbàgbé rẹ̀ láéláé àmẹ́tẹ́ ẹ̀ bá fi hàn bó ti ṣe ní bùkátà sí nǹkan o yóò kàn máa wò pé sàwárò olùkọ́ ló kí ni tó ń tó ń gbọ́ ọmọ kí ni lọ́dà láyé tí ń fi nǹkan kọ̀ máa ṣe. àmọ́ báyìí wá ti hàn pé wá jáde nínú hall tó a sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ pé olú ti má kí ni pé láti dàkẹ́. má bí ọ léèrè tán ní ọyọ bíi òwò orí kankan mú àwọn adi ní ìsìn dákú pé tó sábà pé mẹ́ẹ̀ yóò tètè máa mọ ọ̀kan nínú àwọn mẹ́tò lànàbì kọ̀ wá bí sọlá ìwòsílẹ̀ ti lọ kírun kó o ti kírun nítorí kó wà ń kó kọ́ mà á ebi kọ́ ń alágara o ó wà ń kó kọ́ mà á mú kí ìgbésẹ̀ mà ebi ńlá ànábì mi níwájú ẹ̀yìn làkọ́jà náà lọ́kùn bí rọ̀tún ìlẹ̀ ẹ̀jẹ̀ oṣù ọ̀tún ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n á nàbì òṣèlè mi tètè ẹ̀. bákan náà tí wọn bá tẹ láǹfààní àti náà nàbí àwọn sàbẹ yòókù ni wọn kírun yìí báyìí fẹtẹsẹ gbọhu ìlọtẹkùn ní mẹsìlẹ ọhún ìlọtẹsẹ gbọhu abẹrẹ járe padà ẹyin náà ṣe bí wọn bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ dàbí wọn àwọn kéèyàn máa kéèyàn máa sin àwọn ẹni tó ti pé kéèyàn máa sin wọn jẹ oríire mẹ́mẹ́ àwọn tó máa ṣe ń bẹ́ sòtì tẹ̀lé ìtumọ̀ sí kékeré yẹn bá ń bẹ́ kó ọmọ tá a bá fi léèrè bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó múra rẹ̀ wá kẹ́kọ̀ọ́ ọmọ bẹ́ẹ̀ kó ọmọ ibi tó ti lè kà á gẹ́gẹ́ bó olùkọ́ náà ti kà á ìbẹ́ wájú rẹ̀ ohun tó lè kà gẹ́gẹ́ bó olùkọ́ náà ti lè kà á ìwọ náà lówó tó fi lè rà á ìyẹn tó bá yẹ kẹ́ ẹ̀kọ́ yẹn lọ fẹ́ lódodo ètò sí pé ó ṣeé ṣe káwọn ọ̀nà kan bẹ lọ́pọlọ rẹ tó olùkọ́ dùn òfin mà síbí ìyẹn ni wọn náà ó fèsì torí ẹ nígbà tí olùkọ́ bá ń bí ní ìrẹ́bà tí wọ́n bí ní ìrẹ́bà àwọn ọmọ tó lọ ń sẹ́gun fún wọn máa dà nígbà tí olùkọ́ náà bá ti jó kéta sílẹ̀ fún yọ̀ọ́ bá ti dá àwọn abínú ẹni ẹni tó lọ àwọn ọmọ ẹni wọn lọ wọ́n náà láti mú wọn sílẹ̀ lọ́jọ́ wájú pé ẹ̀yin ẹ̀kẹ́ tó olùkọ́ bì ẹ̀yin ẹ̀kẹ́ jẹ́ ní báyìí bì nítorí pé ẹni pé gbogbo àwọn ọmọdọ̀ọ́dún kan ni wọn wọn gbogbo àti lẹ́kítọ́rà wọn pé ilé ìwé ń fọ àbí ọ̀fọ́ ń fọ́ ni ẹ̀. kí ni wọ́n rí lára rẹ̀ fẹ́ fi mú ọmọ bàbá kan ní ọmọ ọ̀gá kan ní bẹ́ẹ̀kìn lọ́jọ́ ọmọ ọ̀gá wa túmọ̀ sí kíkó náà jọ́gà ó lè ní wọ́n máa ti táwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọgbà táwọn náà gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú lọ́nà tó fi jẹ́ pé àwọn náà wọ́n padà wá mọ̀ lọ́la torí olùkọ́ gbọ́dọ̀ tó ń kéta tó bá tó ń kéta òní lè kọ́ ọmọ ọlọ́mọ inú kíkọ́ ọmọ ọlọ́mọ lọ́lọ́run ti ta náà ọmọ náà torí máa nígbà tí ọmọ yẹn ti di pé káì ọ̀la ni táwọn bá tún tún kí ń gbà àgbà náà tó ń kí làwọn mọ̀ ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi má kò sí nǹkan àbùkù ń bẹ̀ jàmá kò sí nǹkan àbùkù níbẹ̀ orí ẹ̀ka wa náà ká lọ rọ ká rọ orí wa káyé sagídí nítorí bá mọ̀ ẹ̀dá kan ẹ̀kọ́ mi mọ̀ ilé ìmọ̀ gbé wa ìmọ̀ ẹ̀kọ́ mi so because tọ́ba ti mọ̀ ní ìsìn lọ́la wọn náà ti di máta rẹ̀ kò ní ìdí pípọ̀ á ti tẹ̀sẹ̀ máa gbéwèé lọ bẹ́ẹ̀ nìkan máa tuntun ọkọ̀ àmọ́ tó ọ̀rọ̀ àmọ̀ tí ẹ̀ka ìyáta kọ́ di yaka lẹ̀ ìwọ́n máa tira rẹ̀ ìwọ́n máa tira rẹ̀ torí ẹ̀ ìgbà táwọn ibi ọ̀sọ̀rọ̀ máa rí wàrí sẹ́lẹ̀ ọ̀sọ́kùnrin yóò jẹ́wọ́ pé èmi ọ̀rọ̀ máa kí dubai lọ àlájọ àkọlẹ̀ ẹ̀kọ́ fún mímà tó sì má yẹn àmì sàlàyé ẹ̀fọn ẹ̀ láéláé pé báwo bó ti jẹ́wọ́ jẹ́wọ́ fún wọn mọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ẹ́ kọ̀ nítorí pé ọ̀yẹ́ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ má tó ti mẹjọ ara rẹ̀ lẹ́bi kẹ́kẹ́ sàlàyé fún mi níìtì gbàtẹ́ bá ti gbà fún wọn mọ̀ ẹ̀rí ti palẹ̀ mọ́ tí ó ti Fatima yóò lágbára torí ẹ̀ alẹ́sọ̀rọ̀ bá àrùsọ̀rọ̀ wọn sàlàyé ọpàtàkì púpọ̀ gẹ́gẹ́ tí wọ́n nù rìwáyà Abi Hurayra ó tún wá nínú rìwáyà Rifa'atu ibn àfẹ́, gẹ́gẹ́ ètò tẹ̀lé yìí. ó tún wá nínú rìwáyà Abu Humayd as-Sa'idi radiyallahu anhu. الإمام النووي رحمه الله أتولى ما يوكل جابر بن حجر wọ́n tọ́ka sí pé gbogbo dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lọ̀ tó tọ́ka sí fún arákùnrin yìí àti fún àlùmọ́ nínú àdéhùn yìí àwọn ni wajibatu sọ̀rà faraidu sọ̀rà arkanu sọ̀rà ìjọba wọ̀ kó pé àwọn ni wajibatu wajibatu náà ni faraidu faraidu náà ni arkan bàbá àwọn kòkòrò àwọn kan bẹ́ẹ̀ o ẹgbẹ́ wájú kọ́ ni fọ́ọ̀tù lọ́dọ̀ tó náà àfẹ́ lọ síbẹ̀ yẹn káságbà pé ogun tọ́tọ́ mẹ́ ni arkan oníwàdìbá onífọ́rọ́ ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ tí wọ́n wá nínú àwọn àdéhùn yẹn nínú àwọn àlùwáyà tì yẹn míì tó ti pé ìyapa ń bẹ́ńbẹ́ kí ẹ bó ti wá nù ọ̀kan nínú àwọn àlùwáyà tì í ìgbà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n sọ fún pé ní ìgbà tó bá dúró lórí irun rẹ tó bá ti àlùwọ́ ìbọ́rù sí àkọ́mọ́kọ́lọ́ lẹ́yìn tó tó ti àkọ́mọ́kọ́lọ́ wọn ti dùkú ké ìjọba mọ̀nà àkùránì ṣé títà pọ̀mọ́fọ́lọ́ tó ní dùwà òlù tìftà àjẹpẹ́ dùwà òlù tìftà àjẹpẹ́ náà gbọ́ wà á dé mọ̀mí ni wà á dé bá tó sọ̀rọ̀ láti mọ̀ kéèké sí wájú. bákan náà ó tún wá nínú olùwáyà kan ti àbú Abu Humayd as-Sa'idi radiyallahu anhu àbí Abu Hurayra ọ̀kan náà méjèèjì nínú Sahih Bukhari ó wá nínú rẹ̀ pé anábìsọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ wọn á jókòó lẹ́yìn ìgbà tí wọ́n kíráka alákọ̀ọ́kọ́ tán kó tó di fún àtúndì lọ kíráka ẹlẹ́ẹ̀kejì kí ni ìjókòó yẹn kí ni a mọ̀ sí jẹ́bùsọ̀tún lè sẹ̀rọ̀ àhà a ti mọ̀ sí jẹ́bùsọ̀tún lè sẹ̀rọ̀ àhà kìí ṣe wájib min wajibat as-salat rẹ̀ ni al-imam ibn hajar ẹni sọ fún àwọn olùmọ̀ọ́kọ èsì nípa ìjókòó yẹn tó wá nínú àdéhùn yẹn láti ṣe ni látọ̀dọ̀ kan náà tó gbà déhùn wa àbí kìí tá ti ṣe tí ì bá ti tá ti ṣe adépélé yìí sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àdébì yìí ọ̀ǹda látòdì mọ́ nǹkan kan àwọn òtítọ́ wà tó ti kí kò wá nínú àdébì yìí gẹ́gẹ́ bí ìjókòó àtàyè àti parí nínú kò wá nínú àdébì yìí sísá sọlá tó bá nàbẹ Muhammad sọlọlá àdìsọlá nínú àtàyè àti parí kò wá nínú àdébì yìí ẹ sì mọ̀ pé ọ wà nínú àwọn olùmọ̀ tí wọ́n fi gbogbo àwọn kan yẹn náà ní wàá dìbà ọ̀sọ́lá sòkò wá nínú àdéhìí ṣé àìwá rẹ̀ nínú àdéhìí ó túmọ̀ sí pé kò sínú àwọn àdìbà rẹ̀. bákan náà àwọn kankan bẹ tí ò wá nínú àdéhìí yìí táwọn kan fi ń sẹ̀rí lórí pé nǹkan yẹn gan kò sínú súnà wọn. wọn nígbà tí ó ti wá nínú àdéhìí àwọn ọmọ àdéhìí tó wọn ò ní mọ̀ nípa ṣẹ̀ríà wọn mọ̀ sí àwọn olùmọ̀ ti sọ kankan pa àdéhìí yẹn àwọn kan láti fi wọn bá fi ń sẹ̀rí lọ́sọ̀ pé ẹ káfí kọ́bùlù nínú ọ̀rọ̀ ká gbé ọwọ́ ká gbé lórí kò sí lórí gáàyà wọ́n ní kò sí nínú ọ̀rọ̀ torí tó bá wà nù ọ̀run bàbá wà nù ọ̀rọ̀ àdìsí orúkọ yìí wà àwọn àtọkọ kọ wà nù rẹ nítorí pé ká gbọ́wọ́ lórí ara ká gbé lórí àyà ká ló kù lọ́rùn kò náà ràn yàn rùn súnà ni lórí láti òkú tó ọba ti bẹ́ẹ̀ o sèrè àrẹ ló kù ládàá súnà o sèrè àrẹ ló kù ládàá súnà torí ẹ̀ àwọn ẹni tí wọ́n wá gbé sọ̀rọ̀ wọn wáyé wọ́n mọ̀ pé àdéhùn gbogbo ń dọ́wà ń bẹ̀ fàdé bẹ́ẹ̀ omi ṣe pẹ̀lú ọ̀ràn. Abu Hurairah kọ́kì ló wà fún wọn láti sùnmù bá àti sùnmù sọ fún pé kí dáa fún tẹ ìrọ̀ sọ́dá sí bá a ti dẹ́gbẹ́ ní gbogbo wa. ní gbogbo ìgbà tó láti lè dúró láti kírun ṣe àlùwàlá rẹ̀ dáadáa kọ́kárí. ìṣùgbọ́n ìwòwò òní kíkà ṣe àlùwàlá dáadáa kọ́kárí. على وجه الأتم والأكمل كاتي الولاء قطاري لونا تجيكو أكيني في بكسان لنهان كيني كيني إسباب الوضوء أين تجمع تقول عنه رواية قال صلى الله عليه وسلم وصحيح إنها لا تتم صلاة أحدكم حتى يسبغ الوضوء كما أمره الله تعالى إن يعني كان منه ونيكوي síwájú kó tó ṣe àlùwàlá kárí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti fi padà sí. eléyìí kò takò tó wá nínú ìwà àyàlá kọ̀kọ́ pé ìgbà fún tẹ̀lé sọ̀rọ̀ ti fa àtúbẹ̀rù alùwòwò ha ṣe àlùwàlá kọ́ a ti ti mà ìtọ́ ọlọ́run bá pa ọ́ láti rẹ̀ ibi ká ṣe àlùwàlá ká tó tìrùn ọlọ́run ni yá iyọ̀ ẹlẹ́dínà فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وافتحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إليه ثم تكتب قرآن ينكفي الولاء سواد كتب الشمس أكين ليس الولاء لتسي جيوكا هاتو يكفو نيرا سبات المهمة تبيه كل سرابيه تبي كفي كما سعلوا أستمع تكتب هاتو يكفي الولاء كلاتي هاتو يكفي níta lè fi sàlù ọ̀la wà ṣùgbọ́n àwọn àníkò fáìlì sàlù ọ̀la látàrí ìdíwọ́ àárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíláàsì àtìtẹ́yẹ̀mù torí ẹ̀ ọ̀ràn yẹn ni pé ká sàlù ọ̀la ká tó kírun nínú ìwáyà kan anábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ pé tọ́ba sàlù ọ̀la yẹn wàá fọ ojú rẹ wàá fọjú wàá fọ apá rẹ wàá pa orí rẹ wàá fọ ẹsẹ̀ rẹ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti fẹ́ pọ́ láti àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní bí anabi sọlá àtẹnà náà tún dárúkọ ọwọ́ tó wá nínú àkùrán eléyìí fi hàn wá kí ìtànàbí náà dárúkọ ń bí gẹ́gẹ́ bí ìtàn àkùrán ní ọ̀sán pa rẹ̀ ó túmọ̀ sí bá àwọn ìsọ̀ràn yẹn ó ìtàn àkùrán sọ nípa rẹ̀ nínú àlọ́ọ̀lá ní sọ̀ràn yẹn ẹni fáwọn nǹkan yòókù ńkọ́ bíi ká yọnu bíi ká fímú bíi ká fẹ́ omi náà dànù bíi ká pa etí wa gbogbo àwọn eléyìí wọn bẹ nínú kíni sọ̀ràn yẹn lò wò òní fi súnà náà sùn wá súnà ráàlì nínú àlùwàlá bí títẹ mójútó ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà máa mójútó kí ni náà máa mójútó súnà yẹn. kó o ti àlùwàlá kó kárí kó o ti àlùwàlá kó kárí yálà ìdíwọ́ ń bẹ àbí òsì ìdíwọ́ bí kápò tuntun mu kó o sì lómi tó fi gbé tó fi gbé gbóná ti àlùwàlá ti gbọ́ owó àlẹ́ rẹ̀ ń bẹ́ẹ̀ ní bí máa kásálù aládáadáa tó ń ti pé ń tó lè mú ni má fẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bíi ooru bí òtútù ooru ló mú gbogbo omi tá a ti tún rí náà òun náà lọ́wọ́ ọrú gbóná ẹnu kí ni ra mẹ́mẹ́ síbẹ̀síbẹ̀ kálù ara òtútù ló mú gbogbo omi tá a rí òtútù síbẹ̀síbẹ̀ kálù ara ìṣùgbọ́n àbúrò owó àrẹ mẹ́kẹ́ rẹ̀ káṣí àlùwàlà kó kárí yàtọ̀ síbi ọ̀pọ̀lọpọ̀ títí máa ń sàlùwàlà torí rẹ̀ ìnáwó láti tí mo sọ láti àhàdìkún hátà yàtọ̀wọ́ bọ́ a kama amọ̀rọ̀ lọ. láì sàlùwàlà bọ́lọ̀ ti tètè kọ́ láti ẹ̀rọ rẹ̀ òlè lálàáfíà ẹlòmíràn sàlùwàlà yóò kàn fọ apá títí díẹ̀ bá ìgúnpá kò tí ẹ̀ ní dáhùn bẹ́ẹ̀ ni wọ́n fọ ẹsẹ̀ tí ẹ̀ bá kókó fẹ̀ kò ní dáhùn. Dáhùn àwọn pé ọkọ ọdún tọ́lọ́ fẹ́ bu ọ̀dà kúkúrú kò kúkú sí ìjọba àgbàlá àgbàtì láti pìlẹ̀ kí lọ́n dára rẹ̀ láàmú. Ọ̀ràn yẹn ká sàlù àlá tó dáa. Ẹni tó sàlù àlá tó dáa tó kírun tó dáa kọ̀ mọ́ bọ́lọ̀ wọn fà. Kátó wá fẹ́ni tó ṣe àjàmbá kọ àlù àlá tó kírun bá tùbà sùn. Garanti wò lọ́wọ́ á ní tó fi jẹ́ kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ ṣeré òun fà lùjẹ́ náà rẹ̀ ráì pàṣẹ àlùwàlá yóò dà. nínú bọ́lá ti pọ́ láṣẹ tí kò sàlùwàlá òun náà nìkan máa lomi lòkulò pé wọ́n lá kí wọ́n fẹ́ ṣe àlùwàlá bó ti ṣe dá omi àbí mẹ́ta ní lò <laughs> má lomi lòkulò. torí ẹ̀ka sẹ́ni kẹ́bi Jabir ibn Abdillah radiyallahu anhuma léèrè iye omi táwọn ẹbí iye omi táwọn mọ́tò kan bá lò àlà mọ́tò mẹ́rin fún wẹ̀ àbí kó tiẹ̀ má tó ń gbà mí tó bá ní a kàmàdájú pé yóò tóru mi ó rí pé wọ́n pọ̀ lórí mi gan tó bá ní lakọ̀dọ̀kánà yẹ fi máa ń bu ọ̀pọ̀lù mi ga wà ọ̀wọ̀ fọ́ọ̀rù ṣàwà. iye omi tí mo sọ yìí wọ́n tú ẹni tó lọ́lá ju ọ̀rọ̀ tí òun rẹ̀ ti pọ̀ jù jẹ́ ìyá nẹ́bẹ̀ Muhammad sọ̀rọ̀ wà wà lù wà lù sọ̀rọ̀ wàá ti àlùwàlá rẹ yóò dáa tó ń mọ tọ́kùbẹ́lẹ́ lọ́kẹ́bìlà a ti parí àlùwàlá rẹ wàá ti orúkọ àlùkẹ́bìlà eléyìí wọn máa fi hàn ẹ́ síbi ìtọ́kùbọ́ọ̀lù kẹ́bìlà gẹ́gẹ́ bí àlùwàlá náà ni ṣọ́ọ̀tún mẹ́ṣọ̀rọ̀ ó kó sàkàtà sọ̀lá àlùwàlá májẹ̀mú kan ní nínú àwọn májẹ̀mú tí máa dé wọn lálàáfíà nínú àwọn májẹ̀mú tí máa dé wọn lálàáfíà àìkú sàlùwàlá ká tó kírun ìrún rẹ ò lè lálàáfíà láìláì lópin ìgbà tí ìbàjẹ́ kí ìdíwọ́ ló máa mọ́tà lọ tó fi lọ ti tẹ̀yẹ́ mọ̀. bákan náà kájọjú kọ àkébìlà ṣàtún mẹ ìṣòro ó tẹsán àti sọ́dà. àsọ̀dàtù àlùmọ̀kùrùbọ́tù kò sí bá ti tẹ̀ kí táà ní dojú kọ àkébìlà láàmúlá máa má dojú kọ tí òun wọn lálàáfíà. a gbọ́dọ̀ dojú kọ àkébìlà yàtọ̀ sí náà jẹ́ bó ti wá nù àwọn àdé pàánù sọ̀rọ̀ àṣẹlẹ̀ wọ́n máa ń yan náfìlà lórí ràkúnmí wọn gbogbo bí tó bá dojú kọ wọn bá náfìlà lọ báyìí náà máa ti wọ̀ lò pàtẹ́ máa wọ́n ti wọ́n lọ́ jẹ́ bó ti wá nù tẹ̀sí nǹkan náà tẹ̀sí oríṣiríṣi tó wá ń pa ayà yìí látọ̀dọ̀ Abdullahi bin Abdel rọ̀bì ọ̀lọ́ àkànnúná báyà yìí ní ti pẹ̀lú náfìlà yìí ẹni tí wọ́n yan náfìlà lórí nǹkan ọ̀gbìn gbogbo bí tí nǹkan ọ̀gbìn rẹ̀ bá dojú kọ pàtẹ́ máa wọ́n ti wọ́n lọ yàtọ̀ sí ìrún ara yẹn ọ̀ràn yẹn ní kò dojú eléyà mú wa mọ̀ ìwọ tó ń kírun ọ̀ràn yẹn nu mọ́tò bọ́ọ̀sì onídírẹ́bù and we don't have any option àti lọ ni lọ akọ́kọ́ ti sàlọ̀ aláta tẹ̀yẹ́ mọ̀ tó ilẹ̀ fọwọ́ tó wà lọ́rọ̀ àgbàdo àdúgbò náà. àbẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ tó nítorí di ilé ìgbà gbogbo ẹ̀ wọn fún un ọwọ́ àlọ́ máa ń kírun lọ nínú bọ́ọ̀sì náà sọ òní ọ̀rọ̀ náà sọ òní ọ̀rọ̀ wọ́n sì tara rẹ̀ jẹ pẹ̀lú torí ẹ̀ tó máa wọ mọ́tò tó ń tíráàbù tó máa tó wá dé mọ́tò yẹn wọ́n ti dẹ́rẹ́bù ló wà bọ́kẹ́ àbá rẹ̀ náà ẹ̀rù tẹ́ lálọ́ọ̀lá sí náà ìgbẹ̀mọ lálọ́ọ̀lá àmọ́ bóòlù wa ti nínú bọ́ọ̀sì mi àhọ àlè kí wọn ara yẹn bẹ. àyè kan tó máa bá ti gbà balẹ̀ kí wọn ara yẹn nínú nǹkan àgbà. gbogbo bí tó bá ti kó dojúkọ oná lè bàtà bá wà lójú ogun. wọn ní fẹyìn kíntàn fẹrẹdàlẹ àwọn olùkúbà. tẹrù máa ń bà lójú ogun ajẹ́kẹ́ máa kírun lẹ́nu tó fẹsẹ̀ rìn lọ ẹ sì máa kírun lẹ́nu tó wà ní nǹkan àgbà ẹ máa kírun lẹ́yìn tí ń fẹsẹ̀ ẹ̀rìn lọ ẹ máa kírun lẹ́yìn tó wà ní ọ̀hún ẹlẹ́wọ̀n burú lójú ogun. nítorí pé ẹni tó lọ lójú ogun ó súnmọ́ pé wàá pààyàn fún ọkọ̀ náà tòtò bá wọn kú láì kírun ogun ti sọ kẹta sẹ́wọ̀n pé ibi tá a ti fẹ́ sóríire láti lọ ra orí bùnú torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọ̀gbà fún ká tún parun lásìkò ogun kọ́lù fún mi ká tún bẹ̀ máa. فأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك nígbà tó bá wà láàrin wọn lójú ogun tẹsíbẹ̀rù dúró apákanu wa wá sí apákejì ọmọ sọ́yìn nígbà tí apákan bá kí ìdajì irun pẹ̀lú ẹ̀ ìwọ́ ìjókòó àwọn ó pe irun wa wọ́n bá ti pé táwọn àti wọn fi kírun tẹ́lẹ̀ wọ́n á bọ̀ kí yòókù wọ́n á kí ìdajì yòókù pẹ̀lú rẹ̀ kó tó di fáwọn náà pè tó wọn. ọlọ́run ọ̀gbà káfíńù jẹ̀mọ́ àgbà sílẹ̀ lójú ogun tó fún wa wà nínú ìsìn tọpọlọpọ ń kírun nù yàrá pẹ̀lú ìyàwó wọn náà tẹsán ìmọ̀ pípọ̀ bá mu ọ̀bá mu ìfẹ̀sẹ̀sẹ̀rẹ̀ nìyẹn torí ẹ̀ nígbà tá a tó àmọ́ báyẹn oníbèrè wa gbé ẹ gbàdé bá sọ pé àlè kí wọn ọ̀ràn yẹn nínú nǹkan ààbò sáàrì túmọ̀ àrùn ọ̀ràn yẹn tí wọ́n máa ń kí nínú bàálù kí ni túmọ̀ àrùn ọ̀ràn yẹn tí wọ́n máa ń kí nínú ọkọ̀ ojú omi. pé ìyàtọ̀ wà láàrin wọn ìyàtọ̀ wà láàrin wọn nítorí pé àwọn nǹkan ọ̀gbìn yóò kù bí ẹṣin bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ràkúnmí ẹ̀ lè kọ̀ntró ibi tí wọ́n kọ̀ntró ọkọ̀ jù sí. àbí bí machine ẹ̀ lè kọ̀ntró bí kíkọ́ wà ní àlùkébìlà ní gbogbo ògbà. ẹ̀yàn tó bọ́nà bá ṣe yí àti ibi tí wọ́n náà lọ bẹ́ẹ̀ náà lọ́ ọ̀nà yìí bẹ́ẹ̀ náà ni mọ́tò kódà títí ọba àdáàdù bẹ́ẹ̀ lọ títí ọba àdáàdù bẹ́ẹ̀ lọ èyí ti dandan pé wọ́n la títí títà rẹ̀ ìgbà mi pàkọ́ lọ́kọ̀ sí kíbla ìgbà mi ẹ̀gbẹ́ lọ́kọ̀ sí kíbla ìgbà tó ti lérò pọ̀ ọkọ̀ sí sáré kíbla gan bóyá wàá tún dẹ̀kẹ̀ kótó lè kẹ́kẹ́ àkíbla. tó yàtọ̀ sí pé àwọn kò síbó ti lé dáa tó fẹ́ tó túmọ̀ sí pé ọkọ̀ sí sáré kíbla. lẹ́yìn ọlọ́wà tó ọ̀nà wọn amátò ọ̀wá ń kírun náà fìlà gan-an tó bá tó ń kí wọ̀nà wọn amátò àwọn kọ́kọ́rọ́ nàfìlà fẹ́ kí gbogbo bíjọba kọjú sí kò burú kátó akọ́ra rẹ̀ kátó kọ́ra rẹ̀ ọ̀fẹ́ keep to your straight line nígbà tó ti gẹ́ tó kó làá kébìlà so keeping to that straight line yóò mú ọgbà yẹn yóò mú kúrọ̀ gbà ọ́ sọ̀rọ̀ kó àti máa sọ̀rọ̀ àti wẹ̀gẹ́ o wọ́n wẹ̀gẹ́ o bàbá dé kí òun yẹn o tó bá jẹ́ pé pásíńjà ni pásíńjà ni ẹ̀yin ọ̀wá mọ́tò dírẹ́fà kan ní kírun ẹ̀yin sì ń kírun yín lọ dírẹ́fà kan tẹ bírèkì ní pọ́ àwùjọ kí ni lọ náà rí tó fẹ́ẹ́ pé yàtọ̀ síbẹ̀ ẹ̀ lè dojú pa àtúntà ẹ tún gbogbo dáàmà tí ọmọ sẹ tọ́tùrí ẹ ọlọ́run ti ẹ̀ gbà ilé ìjà bó ti jẹ ti bàálù kò rí bẹ́ẹ̀ just máa ń lọ ń lọ náà nù wọ́n sì fi hẹ́ẹ́nù bàálù pé direction àti plan ọ̀rọ̀ ọ̀rùn fún láti dojú kọ àyíká máa bẹ láti ọdún tí ìmájá ti dọ̀ wà èyí wà mí kọ́nà ẹni kíjọ náà tí èyí fi sáfù ju méjì lọ lè má nù tó bá wà lẹ́yìn rẹ̀ fún ẹ̀sìn méjì bíi mẹ́ta mẹ́rin lọ wá sí ti ń kẹ́kẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tuntun wa so ó sì máa fi hàn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kò complete one hour direction kibla náà ní bí oṣù wà náà tí màá lù wá tó yé wọ́n lọ fún pé direction kibla ti wà báyìí so eléyìí gbà ẹ̀yìn lọ́kọ̀ọ́dún omi ọbẹ̀ lọ́mínísì ọbẹ̀ ọbẹ̀ nàìjíríà ọbẹ̀ lọ sí cambodia iye ọjọ́ nílò ní oṣù lójú omi ó lè ṣe túwè lórí omi tí àwa ní kírun nítorí àwọn kírun láwọn kọ̀ọ̀kan wà láti ayé tó ń sọ sórí kírun nínú ọkọ̀ ojú omi ẹsùn wọn kọkọ tó tó náà bá lọ kẹsẹ bíi mọtò ìgbà àyàtí àti àtìbí nígbà tí ìbá ti ọkọ̀ tó omi ńláńlá o nàgbé tó ọkọ̀ tó omi tátẹ́gùn sí o ẹ̀rọ kótó náà bá ń lọ ńlọ náà tẹ̀lé ìrìnkèrè kí òun bẹ̀ kí ìgbà tí wọ́n ti ń kọ́ tí wọ́n ti ń ti ń tẹ́rí nígbà tó ń kó omi tó tó ti fẹ́ máa lọ nígbà tó láti mọ́nà tó ń bẹ̀ kèrè kí òun bẹ̀. torí ẹ̀ wá kọjú sí àlùkébìlà ọ̀ràn àyàn ní kọ́ kọjú sí àlùkébìlà ọ̀ràn àyàn ti ní kó béèrè tó bá wà wákìlì ló kàn tó àmì ẹjọ ń bọ̀ láti bla kébí kọ́tà máa forí yọ ọmọ forí bí ìdí ẹgbẹ́ ọmọ ọ̀fẹ́ ládùúgbò wa àdúgbò yẹn. àdúgbò ó béèrè tó òfin ní kí àti dànù wàá béèrè eléyìí ó kàn láǹfààní àti máa bó ní kíni ìbò láti kébìlà wa. pẹkẹ bẹrẹ kọ wá sọ kíni Allahu akbar riwaya yìí wọn náà ní Imam Abu Hanifa rahimahullah màmá lò. àti àbíbí kan pé kìí ṣe ọ̀ràn yẹn oníkà sọ pé Allahu Akbar pẹ̀kẹ́ pé àwọn tí màá rẹ̀ sí kókó gbé ọlọ́run ba dá gbígbé ọlọ́run dá dá yẹn kí tó bá sọ pé Allahu Akbar kó ti tó bá sọ pé Allahu A'zam kó ti tó Allahu Kabir kó tún dá gbígbé gbogbo ẹ̀ gbígbé ọlọ́run bá dá ni Allahu Ajal kó náà dá torí ọkàn bẹ̀rẹ̀ rẹ̀ pé Allahu Ajal. Allahu a'zam nítorí pé gbọ́dọ̀ tó wà mẹ́fà kẹ́bìr àwọn túmọ̀ rẹ̀ sí pé gbé ọlọ́run ọba tóbi gbígbé ọlọ́run ọba tóbi ọ̀pá dandan kọ́jẹ́ pé gbọ́dọ̀ nǹkan pàtó lólùfẹ́ ẹ máa sọ ọ àwọn àmì ìfọ̀rọ̀ ìmọ̀ wọn nínú fífi ìṣòro àwọn ìdúró títí àwọn gbọ́dọ̀ tó wà bíi ní ìtumọ̀ gbólóhùn làwọn máa ń wò kí ṣe pé gbólóhùn tó wà lẹ́nu pé dáhùn sọ̀rọ̀ àwọn yòókù wọn jẹ́ kàkẹ́ bẹ́ẹ̀rù kó o fi ọlọ́run bá tóbi pẹ̀lú ṣíṣe tẹ̀síìr pẹ̀lú Allahu Akbar. wọn ò sì tún sàdédé sọ pé Allahu Akbar sọ̀rọ̀ pé tó bá pé kàkẹ́ bẹ́ẹ̀rù tó wà ní Allahu Akbar Allahu kabir Allahu Akbar kabira gbogbo ẹ̀ kí ló dé tí wọn mú kanu gbogbo orú àwọn lẹ́yìn tó jẹ́ pé àwọn ọkọ̀ àtibọ̀rọ̀ náà wọn mú pàápàá jùlọ ìmáàmù Malik àti ìmáàmù Ahmad àti ìmáàmù Shafi'i nínú ìwáyà kan الإمام الشافعي من الرواية قل عليه تقول الله أكبر أقل تقول الله الأكبر والصحيح قل كيف آه قلت تقول تقول تكلم ولا لا فيها أبي الله أكبر لك يقول الله الأكبر كذا الله أكبر كبيرا كذا الله كبير أبدا الله أكبر يجيني يمكن هو رواية رفاع بن رافع يتابع منه بعد ثم منه بعد دي من لن يحدث إليه من رواية إمام الطبراني رواية من توالد إمام ابن ماجه فأنا صلى الله عليه وسلم نصف من به يمكن ما تبادلوا من نوره فقل الله أكبر sọ pé Allahu Akbar lọ́ba pin. ẹ sì mà wípé al-mujmal al-mujmal yuhmalu ala al-mubayyan. gbọ́dọ̀ sọ wá sẹ́yìn kó lè túmọ̀ síbẹ̀ ó lè túmọ̀ síbẹ̀ ó lè túmọ̀ síbẹ̀ tí ìtọ́ka làyé ké láti wá ìwọ lálò ìtọ́ka làyé ké láti síwájú àjẹkẹ́ ìtọ́ka làyé ké náà máa dájọ́ lórí ètò ìtọ́ka ké torí ẹ̀ nínú ìwáyà mi ti àdéhùn àbíkọ́lì wọn lè sọ wáyà sọ́nà sọ pé mẹ́fíkàkù sọ́lá ti pọ̀ wò wọ́tàrímù àtẹ́kbìrì وتحريم التكبير عادة تحريم عن بني الله أكبر مثل رواية رفاعي عادة وقوة بتابات منه على إيه صلاة يبي كبر فكبر كبر فكبر يبي ميلو في الوضع ليرو الله أكبر الله أكبر الوضع ليرو láti sọ ọ̀gá máa pè Allahu akbar káàp káàp ló wà ń bẹ̀ yẹn títí kẹ́ẹ̀ káàp bẹ́ẹ̀ la máa pè nǹkan rẹ̀ káàp di aróko lẹ́yìn máa fẹ́ sọ di ará tó kẹ́ẹ̀ kí ni kẹ́ẹ̀ Allahu akbar Allahu akbar kìí ṣe Allahu tó bá kọ̀ ó ti di kọ̀ ó ti di gbàmíì. Allahu Akbar ibi tó ti jáde súnmọ́ ìtẹ̀jú ọ̀pọ̀lọ̀. bákan náà Akbar kéde Akbar à ń gbọ́ ní ìtìtọ́ pọ̀lọpọ̀ ọ̀dọ̀ Akbar Akbar bá àwọn òṣèré tó ń lọ ẹ̀jẹ̀ ìtọ́ máa tọ́ kì. àwọn àtúràk ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn àtúràk àwọn ará tọ́kì àwọn ló máa ń sọ bẹ́ẹ̀ wọ́n tún wá máa ṣàkóso àwọn bá pé àwọn akọ̀yìn káàpù pé olóòtú tí ọmọ nǹkan pè títí sọ pé lọ ọ̀pẹ nìkan máa pè. Bẹ́ẹ̀ ọlọ́wọ́ ẹ̀jibọ́rú lọ́wọ́ ẹ̀jibọ́rú ẹ̀jibọ́rú báwo. Àwọn atọ́bárẹ́ pé àìmáa pè báwọn ti wà wọn ṣe rí ti nǹkan kan bẹ̀ tí

Allahu Akbar Allahu Akbar ní dúró à ń lọ ọrùkù a ń lọ forí kalẹ̀ àti forí sókè láti forí kalẹ̀ àti lọ sí forí kalẹ̀ mí sẹ́ni pé gbogbo ẹ̀ láwọn sọ Allahu Allahu dúró òwú pé gbogbo ẹ̀ ní dábẹ́ ọ kò tó máa kó àgbè torí kò tó délé kí ó kírun nígbà bá kó lé kí ó tún kírun máa sá àtibá àtibá báwò tó eléyìí Allahu Akbar tó ìgbà tí arábìsọ̀lá àtàwọn sọ fẹ́kẹ́ bẹ́ẹ̀ fẹ́kẹ́ bẹ́ẹ̀ bí ọlọ́run ọba tóbi fẹ́kẹ́ bẹ́ẹ̀ rò tẹ̀kí bí rọ̀ gbé tóbi ní pàápàá gbígbé tóbi táwọn túmọ̀ rẹ̀ ti gbé tóbi àti sọ nípa títóbi rẹ̀ gbé tóbi táwọn yóò sọ ọ̀nà. wọn á ní tí bá sọ pé gbé tóbi ó túmọ̀ sí pé kò tóbi tẹ́lẹ̀ nígbà ọlọ́run ọpọlọ sí ẹ̀. mo rò pé yé wa ọlọ́run ọba wa tóbi ju gbogbo ń tó tóbi lọ ọgbàngbà ju gbogbo ń tó gbàngbà lọ ìgbé tóbi tiẹ̀ òpin kó tún lékún sí i tayọ bó ti fi wà. tí ẹ̀yin ẹrú rẹ̀ òun ní nǹkan tí ò tí ì ní tẹ́lẹ̀ kó tó di bẹ́ẹ̀. àìkò sì sí ọ̀gbà nǹkan kan kúrò nínú tó ti ní tọ́ba tẹ̀ jẹ́ pẹ̀lú. nítorí pé òun ọ̀lọ́gàn ní yorùbá náà lè mọ̀ tó wá rọrọ̀ ní gbogbo ọ̀rọ̀ kò fi nǹkan kan bùkátà anything ṣùgbọ́n gbogbo anything ló ń bùkátà rẹ̀ ọlọ́run rọ̀ kúlẹ̀ torí ẹ̀ bàtà bẹ́ẹ̀ lè tóbi ìtumọ̀ rẹ̀ nù ó ti tóbi fún ara rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tó gbé tóbi torí ẹ̀ má ti kọ́ wá tọ́kọ́lọ́ rẹ̀ èrò pé báyọ̀ èèyàn ló ń sìn èèyàn èmi àmọ́ gbéraga ẹgbọ́n yorùbá yẹn ló fi gbéraga ìgbéraga ó túmọ̀ sí pé kò kọ́ká kọ́ká oníṣekínni lè gbéraga wọ́n lẹ́sẹ̀ẹ́ ẹni tí ń gbéra rẹ̀ ga kò bá jẹ́ pàṣẹ́kù ni wọ́n fẹ́ síra rẹ̀ la kò bá sì jẹ́ pé yóò dáfẹ́ ṣe pé àní mọ̀ ga tẹ̀ ẹ̀yin náà wàá máa kọ́ pẹ̀lú ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀tù adẹ́kùn bẹ́ẹ̀ kọ́ mọ̀ fún ọ̀gá àti òǹkúrú tó ṣùgbọ́n náà bá ti wá òun ti ká fún ara rẹ̀ tẹ́lẹ̀ tó eléyìí jẹ́ pé lẹ́yìn tó ṣe jẹ́ mẹ́fẹ́ kẹ́bẹ́rẹ́ àmọ́ túmọ̀ rẹ̀ sí pé bí ọlọ́run ọba dáa ثم اقرأ ما تيسر معك من القرآن لينا أتبيونه بعد أتو الله أكبر ترجمة وصلاة إخوة مبلان أو وصلاة إخوة مبلان بوسي ملكة كرابة وصلاة إخوة صفة دعاء الاستفتاح وصلاة إخوة كتب الاستعادة wọlé lùbẹ̀sìmọ́lẹ́tù síwájú ká tó bẹ̀rẹ̀ sí ní kéwú ó túmọ̀ sí gbogbo tó wà láàrin yẹn wọn kì wọn kò sí nínú kíni nínú ara ẹ̀yà àrùn ṣùgbọ́n wọn bẹ nínú àwọn kíni wọn náà lè sọ̀rọ̀ à. tọ́ wọn á ní tó mọ̀kọ́rọ́ máa tẹ̀yẹ sara máa kẹ́mi náà kúrò hàn lẹ́yìn náà kí ni tó bá rọrùn tí ń bẹ pẹ̀lú rẹ nínú àkùrọ̀ hàn nítorí rọrùn kan kí tí ń bẹ pẹ̀lú rẹ yẹn ni pé tó ọ̀há tó sùn. tí ń bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀mẹ́ ó túmọ̀ sí òní máa gbé alukur'ani lọ́wọ́ fìmọ́kọ́rọ́ máa tẹ sára máa kẹ́mi náà alukur'an lẹ́yìn náà tí ń tọ́ba rọrùn tí ń bẹ pẹ̀lú rẹ̀ nínú alukur'an. so ibi Abu Hanifa lò láti sọ pé láti ṣe bó kẹrọ àtúntà ti hàtí lè àyìn ní ha kíkà kíkà sí àgbàdàn ìfọ̀ràn torí pé wọ́n ní tó ń máa kọ́rọ́. ما تيسر معك من القرآن يقول أنت كيف فقرأوا ما تيسر من القرآن نبو مين فقرأوا ما تيسر منه سنتولي ọba àkèrè láti kórukú kòtùkìlà kọlíjà fún kórukú ìtọrọ ọlọ́run sẹlẹ ìtumọ̀ sí pé ètò bá rọ ọlọ́run náà kúrò àníkókè ṣùgbọ́n àwọn olùmọ̀ yóò kún ẹni rárá o nítorí pé nínú rìwáyà mi anábì sallallahu alaihi wa sallam wọ́n sọ fún wọ́n sọ fún yéké yéké fáátì àní òkè wọ́n sọ fún pé fáátì àní òkè nítorí pé wọ́n ní thumma qra bi ummil kitab wa bima sha'a Allah so lẹ́yìn náà ké suratul Fatiha lẹ́yìn náà kọ́ wa kí n tó bá fún ọ̀rọ̀ ìtọ́lọ́mọ̀ bá bá fẹ́. بين من رواية ابن حبان ثم بما شئت شفت انت بات الوقت لا يفاتح ثم اقرا ما تيسر معك من القران هي لك بعد الفاتحه لا يفاتح هذا هو كان يقول لك هذه سوى وان يرى ما تسويك فاتحه لا ينام كوكي انت بات الوقت أقوى كان يقول لك يس فاتحه كان لما تيسرت من القران ipò lọ́rọ̀ ọ̀nùdùn náà kùrọ̀ hàn mùsùlùmí wo ni ọmọ bá ti àti kódà bó ti fi aliamudu ni ó pè abẹ́ ìfura bẹ́ẹ̀ àwọn màmá màmá bàbá bàbá yẹn aliamudu lè láì lọ́ọ̀bì lára ní àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bó tilẹ̀ jẹ́ pé hmm, èèyàn padà tó máa tún wọn ṣe ní pé báyìí láti àmọ́ èdè jẹ́nẹ́rálì mùsùlùmí máa ma kiri wọn máa ma fáti àti. lẹ́yìn náà santo bá rọ̀ ọlọ́run ní àlùkò hàn ó túmọ̀ sí pé má jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa la wàhálà bọ̀rọ̀ àwọn lọ́rùn ntọ́ ọ̀há ọ̀ máa dé ọ̀kan kéke kúkè lásán ọ̀n tẹ́ra rẹ jẹ. الله لا إله إلا هو الحي القيوم الحي القيوم وأكد أبو بيروني لا تأخذه سنة ولا نوم ṣe gbogbo eléyìí ń tọ́jú ra ọ pẹ̀lú tó àgbà tọ́jú ra ọ pẹ̀lú ìkọ́ àwọn ẹni sọ lẹ́nu gbogbo bàbá àlọ́ mẹ́ta ló máa gbé lónìí ẹ̀dá kékeré àbọ̀ lọ nígbà ọ̀la ti ilẹ̀ rẹ̀ la wàhálà lọ́rùn kíyèsí máa máa àjà máa máa àjà ń dín bẹ pẹ̀lú torí pé lóde kò lè kọ́ sẹ́ńtírẹ́tì lórí ohun tó fi kọ́ ọ̀kọ́ kan jí. àwọn ọmọ bá ti pẹ̀lú ẹjọ́ máa ti dákàrà ó tún sí kan ó tún sí kan ẹ̀yìn tẹ̀sí méjì papọ̀ ó tún padà. tó eléyìí ó túmọ̀ sí pé nítorí rọ ọlọ́run ní kò ké òtún sì rọ ọlọ́run yẹn tó ó túmọ̀ sí pé ètò ọmọ ká dáadáa ètò ọmọ ká dáadáa ó fi há lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọjà rẹ̀ kó máa di pé ìrún yóò wá sí nǹkan míì àbí òye wa àmọ́ ìkẹlẹ̀ yẹn há sórí ṣùgbọ́n lè má rọjá rẹ̀ tó bá sọ pé lọ́ọ̀dẹ́nu lé lórí wọn tó kò túmọ̀ tó bá ti bájà tán lè kólé ó lè máa ronú ìwọ lóhùn ní kíákíá yọ òun kàtó bá rọ ọlọ́run àmọ́ òkàlọ́ ọ̀dẹ́nu lè tó ti kàtó oṣù mẹ́ta fún ọ̀rọ̀jà ọ̀kan á lu àlùkùránì kùmà gbogbo ọ̀dọ́ ra wọn lẹ́nu pé lèèyàn ò rí bá wọn máa tẹ̀yẹ sára máa jẹ́ ìnáwó kùrọ̀ ààrẹ. nínú olùwáyà kan àrẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n ní tí o bá sí nǹkan kan pẹ̀lú rẹ̀ tí o bá sí nǹkan kan pẹ̀lú rẹ̀ nínú Al-Qur'an wọ́n ní فإن كان معك قرآن فاقرأ صباحا فكان القرآن كعب وإلا فاحمد الله وكبره وهلله أو ما كان القرآن في أنجاز الإسلام سيدة لي انا القرآن حاجات قومة الله أكبر الحمد لله لا إله إلا الله جاءت سؤال رواية أبي داود سنة بسنة يقول يوم هنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أنا بني قومة ويقول تبعت بيبي وتتو تبعت بيبي وتتو ó ti dípò fati àti súra fẹ́ni tí ọ̀nà yóò ké títí tí ó fi kọ́ fún marka àti ké fati àtàn àti ké nǹkan mi lẹ́yìn fati à àti ké ká ké fati à ń kọ́ ọ̀ràn yẹn nínú ọ̀run ṣé tọ́wá wá lẹ́yìn fati àkọ́ràn yẹn ló èso ọ̀ràn yẹn ọkàn wá nínú àdìsí ni tó ń mọ́kàrá máa ṣá ọ̀lọ́ tó ń mọ́bí máa ṣá ọ̀lọ́ eléyìí yẹn kò túmọ̀ sí kọ́ ọ̀ràn yẹn lọ. súra dákìlẹ́yìn fati àti yéṣe kínní yéṣu yẹn ṣùgbọ́n yóò di ọ̀ràn yẹn fẹ́ni tí ọ̀nà bá jà ké ṣùgbọ́n kúlù wọ́n wà ọ̀nà sọlọ́mà ké ó dọ̀ràn yẹn fún nítorí pé al-maysūru lā yasquṭu bil-ma'sūr èyí tá a máa ké a gbọ́dọ̀ pátì nítorí èyí tá a máa ké pàtó kí kúlù wọ́n wà ọ̀nà ké ọ̀nà pátì àti tá a dákẹ́ lórí ìran kò dákẹ́ kí kó rúkú tẹ̀lé ìjẹba tó ń mọ́ríkà lẹ́yìn náà rúkú eléyìí túmọ̀ sí ká rúkú ńkọ́ orígun kan ní nínú orígun ọ̀run ọ̀ràn àyàn ní nínú ọ̀ràn àyàn ọ̀run àti àtọ́kùnmá iná rọ̀kìá rúkú títí tọ́kàn o kọ́kàn balẹ̀ kárọ̀ balẹ̀ gan òun náà ńkọ́ ọ̀ràn ta ìgbé ìmáàmù yẹn ó ti pẹ́ jù ó ti pẹ́ jù báwo ṣètò máa ń wo bọ́ọ̀lù wọ́n máa pẹ́ jù mẹ́ẹ̀ wọ́n pa bọ́ọ̀lù tán forty five minutes plus forty five minutes àwa mélòó nù àwa kan àbọ̀ tó wọ́n gba tí wọ́n bá tún ní wọn jẹra wọn àbí wọ́n jẹra wọn kò sí sẹ́ni tó fi wíìn wọ́n tún lọ sí extra time thirty fifteen fifteen minutes ẹ̀sùn fi fún one and a half hour two hours. wọ́n tún ní wọ́n dẹ́ra wọn wọ́n tún gba pẹ́náltì wọ́n kọ́ sí mi ìṣẹ́jú márùn-ún náà gbogbo inú rẹ ọmọ dùn ọyẹ bá kó bíi kàrà àkọ́dà ah, bọ́ọ̀lù ṣẹṣẹkẹ wọ́n wá rúkú lóru wọ́n á bọ́ kájẹ́ gbogbo ẹ̀dá gbogbo rúkú rúkú wo ni ó tó sẹ́dú kankan èdè sọ ọ̀bí ẹ̀wọ́ àbáyé tó kírun lẹ́yìn ẹnìkan tó fi irun jọ tàbí nígbà máa rí tẹ̀sí mẹ́wàá sí nínú rúkú tó bá fẹ́ ṣe subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim wá kó rẹ ní mẹ́wàá sẹ́kọ̀n mélòó ni. bóyá bóyá ló ti fọ́tí sẹ́kọ̀n. ó wá ní ọ̀nà orúkú yẹn ti kẹ́ jù tó lọ́la mi ní kírun. ó ṣeré ó ṣeré ó wà lù two hours three hours lórí fáwọn bọ́ọ̀lù ọlọ́gbọ́n tá à ń fi ra rẹ̀ nù gbèsè àyè ó pọ̀ ju tá à ń fi sàǹfààní lọ kọ́nà ọ̀bọ̀dá kọ́kọ́ sànù àkóso wa ti ẹ̀sìn táwọn yẹn ń gbàjẹ́ tí ó ti balẹ̀jọ́ fún wa ọ̀pọ̀ ju tí wọ́n múlò dáadáa tí ó di àwíjàre fún wa lọ́la ọ̀sẹ̀ yá ẹ ti mọ̀ pé tẹ́lẹ̀ náà ìyẹn mélòó ni máa wá ní kíláàsì kí wọ́n tó pè wọ́n náà pèsè nígbà náà wọ́n máa sọ pé kí nígbà tí èsì tí wọ́n ti pè wọ́n ká ọ wa lọ mọ tẹ́lẹ̀ mọ́sálásí gbogbo gbà á ah, kò sì tẹ́lẹ̀ lè sinimá torí ẹ̀kọ́ farabalẹ̀ ọ̀ràn yẹn ni eléyìí apàtẹ àbọ̀yé imáàmù Abu Hanifa Abu Hanifa ni kì í ti dandan ní ká farabalẹ̀ sunna ni ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni tètè mi tó bá ti tó bá ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ lóṣù tó ti di fóbi tó bá ti forí kalẹ̀ bígbà tábí ẹ̀ ń jẹ́ àgbàdo ẹbẹ̀ ẹ̀ máa rù rẹ̀ tí ó forí sókè láti rò kù kò ní dúró lọ́kùnrin wa torí bá ẹ̀ tó tọ̀ mọ́tàn yóò ti lọ kíákíá àwọn bàbá bàbá ti fi rẹ kí wọn lọ kọ lọ fáyọ lọ àwọn màmá màmá ọ̀dọ́ ọ̀dọ́ tí wọn lọ fẹẹ kù sí báyìí ṣe fáwọn jẹnẹrẹsẹ inú wọn sábà gbọ́ nípa Islam dáadáa wọn sọ ọmọ lásìkò fún náà ní pọ̀lọpọ̀ ìṣesí wọn fi jẹ pé ọta kò fi ẹsìn Islam gidi bọ̀sẹ̀ yìí náà máa kọ̀ọ̀tì àwọn ọmọ ẹni ọmọ kékeré wọn pé ọmọ owó ọmọ tí wọn bí wọn ló bí àwọn ọmọ tó ti mọ̀ sí wọn lọ báyìí ẹ máa kọ̀ọ̀tì àwọn ọmọ ẹ̀yà àwọn ẹni tètè wọn. Hmm.

tẹ̀dí ẹ̀jẹ̀ ló ti kọ́ ọ́nùmọ́ ẹ̀kọ́jú tí ọ láti wá mọ́sálásí tẹ̀dí báyìí sẹ́kù mọ́sálásí sá. sórí ti ẹlẹ́yìí báyìí ẹ̀sìn Islam ó mú ká kàkà gbọ́ yìí kó farabalẹ̀ ẹ̀rù fún ẹ̀yẹ iwájú ta ló wà ọgbọ́n ọ̀rọ̀kùnrin àná ẹ̀rù ẹ̀sìn máa farabalẹ̀ ní nítọ̀balẹ̀. yọ farabalẹ̀ dáadáa ni tí wọ́n nà gbalaja bí ẹni tí wọ́n fẹ́ nà lẹ́gbàá. nígbà wọn bá dọ̀balẹ̀ tó bá ń ní wọn gbé yẹn ọwọ àtẹ ọlọ àwọn ọmọ tó máa ti sẹsọ tẹnu ọtẹ fún rọpòlà ààrẹ mi olúwa gbogbo àgbáńlá yìí ọwọ àti lè kó síbi à ọyọ fún ọba yẹn bí báyìí à àwọn olùdílẹ àwọn olùdílẹ wà farabalẹ̀ dáadáa ní rògbò yẹn débi kọ́ àwọn sáábì wọn náà fi máa ń rògbò débi kọ́ àwọn ògbó ti gbàgbé lórí ìrùn làwọn adájú tó máa ń lẹ́yìn rògbò àwọn sáábì tó máa bẹ́ẹ̀ ni wọ́n jókòó láàrin torí kalẹ̀ méjèèjì àwọn sábẹ́ ní à ah, bí bàtà náà lè dìgbà tó ti bá dé. síbẹ̀ làwọn ń kírun àwọn tẹ́ ń kírun tẹ́ tún tẹ́tẹ́ lóṣàn lẹ̀ wọ́n ń kírun lọ́n ti fojú kan wò pé ẹ wà pé àwọn èèyàn lè lásẹ̀ wọ́n wọ́n gbọ́n fẹ́ kókò kan pa ẹyẹ mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ kánà mẹ́ẹ̀ẹ́dógún ni láyé sí méjì báwò wọ́n fẹ́ fẹ́ yẹn mẹ́ẹ̀ẹ́dógún lẹ́sẹ̀ náà pé òun fẹ́ gbọ́ lítẹ̀ òun sì fẹ́ pa ọ́ tí ah! wọ́n ti tẹ̀lé lítẹ̀ yóò ti máa bá a lọ lọ́mọ wò pé ẹ pọ́ńpla kàmbí kalóni o àwọn olùdíje yóò lè kọ́ kàkírùn kò ní lè kọ́ kàkírùn torí ẹ̀ báwo ló ti dẹni tó kọ́ kàkírùn lódodo ọ farabalẹ̀ gbogbo rọ́bìtì nọ́ọ̀sẹ̀ sílẹ̀ ayé yìí wọ́n á gbé kúrò lára rẹ̀ wà á jìnà sí ara ara sábà bínú nínú ẹ̀kọ́ tá a kó sáájú kí mọ́tíláṣí wọn mẹ́jẹ kí wọ́n wọ́n kó ní tiẹ̀ wọ́n dírẹ́sẹ̀ wọ́n dírẹ́sẹ̀ wọ́n dírẹ́sẹ̀ torí pé tó bá ti débẹ̀ níta àwọn akókò sílé lórí nínú òun. mo gbọ́dọ̀ wá lọ́dọ̀ àwọn èèyàn yìí ẹni tó bá wọn ti sẹ́ iná tá bá fẹ́ kọ́ mọ́tíláṣí àdúgbò wa. ṣèwọ́n kejì ọmọ rò nínú nígbà wá sí irun tán kódà kò ní rántí sí ń dípò pé ó béèrè so farabalẹ̀ نركو rẹ mákàjú ثم mọ̀rfà حتى ta'tadil qa'ima lẹ́yìn náà tún ينقى nínú àrò yẹn kọ́ ọ̀ràn yẹn ló náà jẹ́ nínú ọ̀ràn yẹn irun faman tarakahu batalat salatuhu gbogbo sọ́nsọ́n bíi tó bá filẹ̀ rùn rẹ̀ bàjẹ́ ọ̀nàró láti rúkú wọ́n ní láti rúkú títí tó fi dúró dọ́gba eléyẹn. ìní sàábí ń sọ fún wa nígbà náà bí máa ń dúró ń bẹ̀ débi kó àtọ̀ ikú wọn ti gbàgbé ga pé òun là jí ana tóbi ní mẹ́rin ọ̀sọ̀ bá a ti gbàgbé pé òun là jí tọ́ sẹ́nu kí mẹ́yẹ ọ̀gbọ́n náà wọlé sẹ́nu hamdu hamdan kathiran tayyiban mubarakan fi. ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إليم بن دار ما صنع ثم أتبع سنية وأدرو أدرو دبا sẹ́wọ̀n pé ààbọ̀ dúró kò sí máa sọ̀rọ̀ sọ̀rọ̀ wà á dúró dọ́gba. tó mẹ́jọ hatta kọ́kọ́ máa ń lẹ́sàájú dá lẹ́yìn àti forí kalẹ̀ títí tọ́kàn ló dùn balẹ̀ lórí forí kalẹ̀ náà. sára rẹ ó fi balẹ̀ lórí ìforíkalẹ̀ tó ẹ ti máa ń gbé ìgbà tó súnmọ́ náà wọ́n bá jù nínú ìgbà tó ṣẹ́kẹ́ ni tó foríkalẹ̀ fara kalẹ̀ dáadáa lórí ìforíkalẹ̀ mọ́kànjú. àyàfi àwọn èèyàn kan bẹ tó ẹ kí tó bá pẹ́ nírùkú àbọ̀ pẹ́ níforíkalẹ̀ àmúhun lè sẹ́ nímú rẹ̀ ẹ̀jẹ̀ ó lè sẹ́ nímú rẹ̀ tí wọ́n bá ti mọ́ra rẹ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ kò sí tó burú tó bá tẹ̀ dẹ́pẹ́ yìí máa ń lọ bá tẹ̀ ń fẹ́ràn tí màá bá tẹ̀ fò ètò tó sì ti máa ń gbé máa mi yẹn kó ní máa pẹ́ sí kó ní kó ní bá rò kó nígbà tó rò kó yẹn nítorí tó bá bá rò kó nígbà tó rò kó pọ̀tọ́ kó gbórí sókè kó tó ṣe kéde kó tó gbórí sókè kó lọ́wọ́ bá torí rẹ̀ ṣe kéde ìtẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ lọ́nà tó ké gbà tí ó ndọrọ gbórí lókè sí kò ní tó gbà sí àwọn òṣèlú dẹ́nu kẹ bẹ́ẹ̀ náà ní torí kalẹ̀ kò sí tó mẹ́. eléyìí ẹjẹ́ bẹ́ẹ̀ nítorí àárẹ̀ ti ń bẹ pẹ̀lú eléyìí àmọ́ yàtọ̀ sí ọ̀sán wò pé ìmáàmù yẹn ní máa pẹ́ ní máa pẹ́ wọn wá gbé eh, ọkọọkọ arúgbó náà lọ sí ìdí kan tó lọba sọfọ wa pẹ sáà wà lọba aláìlẹkọọ yẹn òsì tọkọ ọmọ ti bẹ́ẹ̀ nù torí ìnáwó ti ọ̀rẹ́ lẹ́bi máa ń lè tẹ́mọ bẹ́ẹ̀ níṣẹ́ la fi lè máa ń síwájú alẹ́gbẹ́ àwọn ọ̀wà ọ̀kọ́ sí rẹ̀ eré ìjẹ́bíta dúró sí mi lónìí ìbáyìí àti dúró níbi ìforíkalẹ̀ gẹ́gẹ́ bí ìforíkalẹ̀ ti jẹ́ orígun kan nínú àwọn orígun rẹ̀ kó tó wá ti pa àpòrí sókè ọlọ́run bá là ń bẹ̀ ìmọ̀ àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa fọ́nrán wa lọ́wọ́ lórí àdínà fi ń tàn gbọ́ yé sí wa kò sì ń tàn ní àwíjàre fún wa kọ́dà kùn kọ́dà sí ní ìbàlẹ́jọ́ fẹ́ni tó wù àtẹni tó gbọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

wá kò 那只是两个，像那个，那个本来是平，现在往高了抬了。你修两层，开发商，你修，这是开发商的转让。你弄，能用多少就补，你欠一万块钱，你一万七千块钱就补。 ẹni tí ọ̀nà àwọn ará ti pè tí ẹni wá pẹ̀lú ètò ń bèèrè ṣe ìbọn bẹ́ẹ̀ kọ́kọ́ wọ́n ṣẹ́ǹtì wọ́n ṣẹ́ǹtì. wọn abẹ́rẹ́ pàṣípàǹtì ṣé ọ̀pá lójú yẹn ti lára ọ̀pá la máa pa jùlọ àwọn ẹni tí wọ́n ń ṣe náà ti sọ̀rọ̀ lọ sáwọn abẹ́ lọ́yẹ̀ èdè tí wọ́n ń sọ níbi wọn lọ sí ẹ sọ olórí tó ń hàn ìyàtọ̀ láàrin bí àti ṣe wọ́n rọrùn tó pọ̀ láti kọ́ ọ̀rọ̀ àti tó pọ̀ láti kọ́. ìrẹ̀ yẹn kọ bí ẹ̀sìn ti máa wé ìwọ ṣáńtì ìwọ gbogbo yẹn náà máa wọ ṣáńtì ìwọ bọ̀ háàhá ìrẹ̀ yẹn bẹ̀rù sí jẹ́ pẹ̀lú náà kókó wà ṣáńtì ìwọ ṣáńtì ìwọ ṣáńtì ìwọ ní ìdí ẹ̀ sọ fún un bí wọ́n sọ pé bíbí bíbí ìyàtọ̀ náà ti lọ ṣíbí. 80, and then 80. Not just for sleep. What's my poor sham sleep? What it means. So you want to be trained there. Inshallah, everyone will live. Ẹjọ́ pé aláwọ̀ ẹjọ́ pé aláwọ̀ wákpá aláwọ̀ wákpá. Ìgbà tó bá wù aláwọ̀ wákpá àti sẹ́nà àpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀nà àwọn ọ̀nà nígbàgbọ́ náà ẹ̀rọ aláwágbá aláwágbá tó lẹ́yìn ẹ̀yàn ọkọ̀ ọ̀wọ́ ọkọ̀ láti gbọ́ ọ̀rọ̀ èdè wá lùkà. Àwọn ọlọ́mọ ń kírun bí ìgbé èèyàn fẹ́ ṣe àwọn sóbì yẹn àwọn mùsùlùmí ti lókun àdúrà jẹ́ pé mùsùlùmí lẹ́yìn tí kò sí ìsẹ̀ńtọ́sọ ti kékeré àmọ́ ìsẹ̀ńtọ́sọ ti kò kí kò sẹ́ńtọ́ burú lókun ìgbà tí ìṣe kò kí rẹ̀ bá jẹ́ àná ìyẹ nínú àmọ́ ti kò kí rẹ̀ ọdún ìrìnàjò kan níyà àbọ̀ kí n rẹ̀ jẹ́bi ẹ̀ ti ti àníyà tó tó gbọ́dọ̀ láti bá sí gbogbo àkùrá ni lọ ẹ̀rọ kí n rẹ̀ kọ́dà kó máa káwó fún ẹ̀rọ kí n rẹ̀ nítorí kò sí tó tó nípò pé ilé tó àkùrá ni. Bẹ́ẹ̀ni ẹ̀rọ sì jẹ́ ẹ̀rọ. kíni kíni kíni ìgbà tí ń gbénu tẹ̀sà òdìyẹ gánà rẹ̀ léde wo ni ìlú àmì ti sáwọn tó sálámà. Báwo ni kéde wọ́n lọ sí bẹ́ẹ̀? Tí wọ́n náà bá ń kírun lẹ́yìn ìmáàmù, sẹ́yìn àti ìlú ọmọ sálámù wọ́n láǹfààní àti láǹfààní ìṣọ̀bá ìṣọ̀bá ní dédé ìgbà yẹn náà o sì láǹfààní àti túṣàdúrà ìwàsọ̀ níbi àwọn ọ̀sẹ̀ mẹ́rin dáná ju ká wàsọ̀ rẹ̀ lẹ́yìn kan wà á sálámà lẹ́yìn rẹ̀ aláṣẹ ìlú ọ̀sẹ̀ ìlànà ìbáṣẹ̀ náà. أنا ذاك الإمام لا يشهد أن لا إله إلا الله ورسول الله محمد عبده ورسوله السلام عليكم ìwọ pàdé àtàyà rẹ ṣoṣo sálámù òun náà rẹ pé ìrùn rẹ bàjẹ́ nítorí pé lọ́nà màlìkí àti ìtẹ̀lé bá náà bọ̀ wọn fẹ́ẹ́ tó wá ti kàtáyà nílẹ̀ ìrún sí pé náà àlékún sọ. ọ̀dà ọ̀dà kí ọ̀pọ̀ èèyàn kéde kí ọ̀hún gbé títí pé èèyàn pè ọ̀hún èèyàn èèyàn ṣe ṣàgbéró bí kéde tí yẹn bọ́ fọwọ́ sí ìwé tí ìrọ́mọ ká rẹ̀ wàá fi sí ìrètí rẹ báyìí wàá fi sí ẹran ẹran tí máa ń bo ìrètí yẹn wàá dàbí ìgbà tó ti pa ìdílé torí pé tí wàá ti báyìí kó máa jẹ kó òun ní ìjìnlá gan yàtọ̀ sẹ́ni tí kọ̀bà ti bẹ́ẹ̀ òun rẹ̀ ò ní ní ìjìnlá gan torí pé wàá tí ọba ti báyìí òun yóò máa lọ sí jìnà jìnà á sì fẹ́ kó lọ lọ sí jìnà jìnà gan nígbà tó máa pè é torí kò sí tí ó gbóhùn rẹ ìwọ tó ń pè é rẹ ẹ̀ tóbi lórí àpáta tóbi lórí ìpè gbogbo ọpáta tóbi lórí àjẹrò gbogbo ọjẹ ìpàdé ọjọ mẹ́ta. Àríkùn sẹ́lá. Ẹ̀yìn dájú ń béèrè jẹ náà. Alálẹ̀ owó àwọn ìdílé kan, wọ́n ti wá ta àwọn ìdílé wọn ti wá ta lè jẹun. Wọ́n fẹ́ mọ túlẹ̀ ta.

subhanallah tí wọ́n ti subhanallah ìmáàmù òdìdè pẹ́rẹ́ tó bá pẹ́rẹ́ lẹ́ sálámà tó bá sálámà lẹ́ sọ àforí kalẹ̀ ìgbàgbé bẹ́ẹ̀ lè jì tó bá sálámà. Alaikum salam. Thank you. látàrí ìgbàgbé. ìmáàmù ló ní àkọ́kọ́ látà mẹ́ta lọ́ba ọ̀pọ̀ gbogbo bá má lè rẹ̀ ń tíra yẹn wá òtún tó burú ń bẹ̀ òtún tó burú ń bẹ̀ àmọ́ kọ́ má sálámù ẹ̀sọ́ ẹ̀sìn máa bí ó ṣe dúró yóò tó kúrò lẹ́lẹ́ kẹta yìí ní ìmọ̀ mọ̀ sí ọ̀rọ̀ ẹ̀rọ àgbàdo ayàtọ̀ ní ìmọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ àwọn pẹ̀lú ìmọ̀ àkókò ọ̀rọ̀ ìṣòro àti ìṣòro. Now, if we can, kò sí wàhálà tí o bá ti wà lẹ́yìn máa jó yí ọ wọn ò ní kẹ́ kí fásitì àní ti fà á àsúrékè ìgbà tí àná ìṣòro bá tó náà bí àwọn sàbẹ̀ kí bẹ́ẹ̀ ẹ máa ka kí ó náà ìlè máa mú wọn ní ẹ lẹ́yìn ní àwòsàn ọmọ a máa ti lásúrékè àná yóò bá wọn. àlẹ́ bàmí láàtọ̀ ìlà bí wọ́n. فإنه لا صلاة لمن لم يقدر بها ẹ gbọ́dọ̀ tó ṣe lẹ́nu àyàfi fàtíà ní ṣe kò sí ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀ àti fàtíà àmọ́ ọ̀rọ̀ àtúrékè wọn náà lè wọ́n ta torí ẹ̀ wọ́n ti fàtíà náà tó di òkú àhà ìwọ náà kò ní dúró kò ní dúró àlàáfíà ní kò ní dúró àlàáfíà ní kò ní dúró bí kí wọ́n fẹ́ kú wọ́n fẹ́ wọ́n máa lè kíyà àwọn àlèkíyà ló gbọ́dọ̀ kí ó mẹjọ ní ọ̀hún ìmáàmù ọ̀pẹ̀rọ̀ àtòlù ìmáàmù ìlọ́wọ́ pẹ̀rọ̀ bẹ́ẹ̀ láti ìsìn wọn lò pé wọ́n ti fún ìmáàmù kí wọ́n lè máàmù ìkí ẹ̀ àti ti ohun fẹsẹ̀ rẹ̀ àbí òye wa torí ti ilé ìwọ̀n òní ju kọ́lá ìlú náà fún ọmọ kó tó ké ìrajà àbílẹ̀ lọ ní ìfẹ́ lọ kó tó tó kó lè bá aṣojú ọmọ ẹ̀kọ́ ìwọ̀n àti ìwọ̀n ìlọ́wọ́ bá ké bá dé àti ẹ̀ náà lọ wọ́n pè é ké bá dé kó tó lè bọ́ ọ̀rọ̀. Èdùkọ́ lẹ́sọ̀ ọ̀rá yẹn kọ́ kan padà. Ọ̀lẹ́sọ̀ yẹn bí gbàdúrà lè pé ọ̀rá yẹn kọ́ kan padà. Ẹjọ́ kíkọ́ nílò ní gbogbo nǹkan kan kan. Náà, àlékún sọ́nà. ẹrù pé ìmáàmù lọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́yà nílò ní máa ń fà nínú òfin ṣẹ̀ríà àti ti wá nǹkan tó bẹ̀rẹ̀ sáré rẹ̀ lórí ẹ̀ kíkẹ́ ẹnìkan gbọ́dọ̀ kó sókè lẹ́yìn ìmáàmù àbí ìmáàmù nìkan ní o kó sókè láti gbọ́ ẹsì máa gbé níbi áfíríkà lọ́wọ́ pé ìmáàmù wọ́n máa pọ̀ àlọ́mọ́ alákòóbá kan ló ti pọ̀ pọ̀. Èrò eléyìí tó wá tẹ̀lé sí ẹ̀yìn ó ti padà sí pòlíṣà sí ìmáàmù wa. Èèyàn ní ti kankan lẹ́gbà tí ẹ̀yà sálámà nítorí pé ìmáàmù ti gbé ewu rẹ̀. Tó máa lọ àmì ẹ̀yọ̀ lẹ́yìn ẹ̀yọ̀ الله أكبر الله أكبر أشهد أن لا